وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا وقف الله وبا وباتي أتشنرون فوا لا تقدي لا تبما بكيكا ترى الأصول الثلاثة للشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تي أمبالو نبي أدروني جيجو هناني بتشيك تنبي الأولى العلم وهو معرفة الله ومعرفة النبي ومعرفة دين الإسلام بالأدلة الله ni a ṣàlàyé tán nínú àwọn nǹkan tó jẹ́ àwọn tó jẹ́ nǹkan dandan mẹ́rin tí sheikh muhammad ibn abdul wahhab rahimahullah tí wọ́n ní ẹni tí ó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ó gbọ́dọ̀ mọ̀ alákọ̀ọ́kọ́ la ṣàlàyé pé òun ní ìmà so ibi tí a wà lọ ní òní òun náà ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn athaniya al bihi athaniya al bihi ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí a sọ pé ó pọn dandan fún mùsùlùmí kó mọ nǹkan náà náà kó sì òun náà ni àlàámẹ́lù bí i lẹ́yìn ìgbà tí yẹn bá ní ìmàtá kí yẹn wá máa lo ìmà náà kí yẹn bá ní ìmàtá kí yẹn máa lo ìmà ó burú fún ẹni tí ó ní ìmà tí ìmà yẹn ọ̀wá já sí lílò fún ẹni yẹn ó jẹ́ ẹni tí a lè pè ní èèyàn gidi ẹni tó ẹ̀kọ́ ẹ̀sìn tó kọ́ ẹ̀kọ́ nípa ọlọ́run ọba tó mọ̀ nípa ní tí olúwa ọba fẹ́ tó mọ̀ pé ní tí olúwa ọba ọ̀fẹ́ nì tí ìmọ̀ tó ti jòkó lára rẹ̀ àbí ìmọ̀ yé lórí nǹkan kankan tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn irú ẹni yìí kó wá máa lo nǹkan tó mọ̀ yìí aburú ńláńlá ni o náà ni sheikh islam fi ṣàlàyé pé àlà ẹ̀mẹ́lú bìhí kéèyàn ó lo ìmọ̀ tí èèyàn bá mọ̀ eléyìí náà ó jẹ́ ní tí ó ṣe dandan fún mùsùlùmí torí pé kí ni al-ilmu amana ìmà amana ni yẹn ni pé gẹ́gẹ́ bí al-allamah muhammadu shakir rahimahullah gẹ́gẹ́ bá ti sọ wọ́n ní ìmọ̀tàrí yẹn amana ni pàtàkì jùlọ ìmọ̀ ẹ̀sìn tí yẹn bá mà ó ti di ohun tí ọlọ́run bá fi nǹkan ẹni tó bá ṣe pé ó nímọ̀ tán ìbàjẹ́ ni wọ́n ń fi ìmọ̀ ràn lọ́wọ́ kò dúró ti ìmọ̀ torí tíyàn bá ti lò mà. ìdàkejì náà ni pé èèyàn máa ṣèbàjẹ́ èèyàn máa ràn bàjẹ́ lọ́wọ́ èèyàn máa gbé ìbàjẹ́ lárugẹ ẹni tí ó lò mọ̀ nínú ẹ̀sìn yóò mọ̀ lọ lè ṣe dédáà nítorí pé olú ọba ọ̀fẹ́ ìbàjẹ́ náà ní jẹ́ báwọn ẹni tó bá wà mẹ́ni tá sọ̀rọ̀ lè bá pèlè ẹni tó bá ṣe pé ìbàjẹ́ ni wọ́n ràn lọ́wọ́ muhammad shakir al-allama shakir rahimahullah wọ́n ní wà kọ̀dẹ̀ dọ́yà amanatallah wọ́n ní innal ilma amanatun wa man intasara lil batili faqad dọ́yà amanatallah ipe ìmọ̀ àmánà ni ohun àgbàpamọ́ ni tí yẹn gbọ́dọ̀ ṣọ́ ẹni tó bá tí wọ́n ti pé fi ìmọ̀ rẹ̀ rán bàjẹ́ lọ́wọ́ wà kọ̀dẹ̀ dọ́yà amanatallah ń tọ̀hún ó ti rá àmánà ọlọ́wọ̀n ọba láre ó ti rá àmánà ọlọ́wọ̀n ọba láre so kọ́lọ̀n kọ́ mọ́ṣe wá ní ẹni tí yóò rá àmánà láre ẹni tó ní káyé ṣe ni wọ́n mọ̀ ya mélòó mélòó sallallahu alaihi wasallam tó ṣe pé inú ọ̀ràn èèyàn ọlọ́wọ̀n ọba tó ṣe pé ọgbọ́ ọmọ àmọ́ ìṣòro rẹ̀ ni pé ńlá ni fún mùsùlùmí ẹ jẹ́ ká wògbà tí olúwa bá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n nímà àwọn anímà máa lò nínú al-Qur'an olúwa bá ń ṣàlàyé wọn ní suratu Fatir aya 32 olúwa ní a'udhu billahi minash shaitanir rajim ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير olúwa nínú àyà yìí ó pín àwọn tí wọ́n ń jẹ́ onímọ̀ ẹ̀sìn ó pín wọn sí ọ̀nà mẹ́ta ó lẹ́yìn ìgbà táwọn anábì ọlọ́run bá lọ tán awrasna alkitab alladhina istafina min ibadina àwọn tá a bá wá fẹ́ tá a ṣàwọn lẹ́ṣà àwa ni kí wọ́n jẹ́ ẹni tí yóò ní ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí àmọ́ ìgbà tó bá ní ìmọ̀ tán nípa ọ̀rọ̀ ẹ̀sìn faminhum li nafsihi nínú àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn yìí ẹlòmí yóò ṣe àbòsí fèrè ara rẹ̀ ẹni tó ṣàbòsí fèrè ara rẹ̀ ń lẹni tí kò nílò ìmọ̀ ntọ́mọ̀ kò nílò irú ẹni yẹn ìṣòro tó máa ń wà ń bẹ̀ ni pé kì í ṣe pé kò nílò lásán yóò tó máa takò ẹni tí òun bá wá ń lò ọlọ́run ní àkọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ sì ni wà mí ni wọ́n mọ kọ́tẹ́sìdùn àwọn mímẹ́ tó ṣe pé wọ́n wà níwọ̀n tó wọ̀n sí tó ṣe pé kò ní yọ́mọ sí ẹnu àìntọ́lọ́ ni wọ́n mọ̀ ṣe kò ní ṣe ntọ́lọ ni ọmọ ṣe yọrọ ọmọ ṣe yọwà níwọ̀n tó wọ́n sì wà mí níwọ̀n sáábì kúnfìl khayrati bi idhnillah wọn mi ń tẹ́ mẹ́tò ṣe pé àti nǹkan tó jọ́ràn yẹn lérí ẹ̀ àti nǹkan tí kò jọ́ràn yẹn lérí ẹ̀ gbogbo ẹ̀ ni ó mójútó látara ìmọ̀ tó ní ntọ́bọ̀ pọ́ràn yẹn ni yóò máa ṣe bí wọ́n kẹ́ tó sọ̀rọ̀ yẹn tó pinnu ọlọ́run máa ń dùn sí ẹ bá ń ṣe yóò tó máa ṣe olúwa ní ẹnìyẹn tán bá ní pé ẹni tọ́lọ́lá dà irú ẹnìyẹn náà ni ẹni tí èèyàn gbọ́dọ̀ tọ́ka sí pé á lágbájá olùwọ́ bá da ní ọlá yẹn ni pé tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó wá ń lò ó tó ń lo ẹ̀sìn irú ẹnìyẹn òun ni ẹni tí olùwọ́ bá ṣọlá fún olùwọ́ bá ṣoore fún so òun náà lè rí ní agbègbè rẹ o lè rí ní ìtòsí rẹ kó rẹ ní tó ṣe pé kẹ́kọ̀ọ́ kódà lómi lè lọ lẹ́ àmọ́ ìṣòro rẹ̀ òun náà ni kó lò ọlọ́run bá ti ṣàlàyé wọn irú àwọn ẹni yìí ni zalimun li nafsihi ẹni tó bóra rẹ̀ sí tó ṣàbòsí fún ara rẹ̀ so al-allamatu ibn taymiya rahimahullah síwájú kí n tó dọ́dọ̀ al-allamatu ibn taymiya sufyan bin uyayna radiyallahu anhu kí n tó dọ́dọ̀ eh Ali radiyallahu anhu tí kó náà ni khalifa ẹlẹ́kẹrin ó ní apò gbogbo ẹ̀yin tẹ́ ní mà tẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tẹ́ lọ́lé kéwú abẹ́yìn tó ṣe pé ẹ̀ ń gbọ́ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń ṣàlàyé fún yín bóyá káníkéwú ni abẹ́ káníwé ni abẹ́ gbọ́ ni tẹ́yìn náà sá ti mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn i'malu bihi ẹ máa fi ṣiṣẹ́ ni o kẹ́ máa lò ó torí pé kò sí oore níbi ìmọ̀ tí yẹn bá ń gbọ́ tí yẹn bá lò tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn fàyínàmẹ̀lẹ̀ àálìmà man fàyínàmẹ̀lẹ̀ àálìmù man àmìlẹ̀ bí ma àálìmà ẹni tá a lè pè ní olùmọ̀ ẹni tá a lè pè ní àfà ẹ̀sìn òun náà lẹnu tí wọ́n bá ń fi ìmọ̀ rẹ̀ ṣiṣẹ́ wà wá fakọ̀ ìlmùwú àmàlà tó ṣe pé iṣẹ́ rẹ̀ ó ń ṣe dédé ntọ́mà ó mú tu ntọ́mà. iṣẹ́ ọwọ́ rẹ̀ kò máa tako ìmọ̀ rẹ̀ irú ẹni yìí ńlá lè pè ní à ah, pé àwọn àfáà lélẹ́yìí fasayakunu aqwamun ali radiyallahu ala láwọn kan bọ̀ wá àwọn àjọ kan bọ̀ yahmiluna al-ilma wọ́n kọ́ ẹ̀kọ́ yìí wọ́n kọ́ ìmọ̀ yìí la yujawiz tarakihim àmọ́ kò ní ju ọ̀nà fún wọn lọ kò ní ju ọ̀ràn wọn lọ yẹni pé wọn ò ní rí lò báwo la ṣe gbọ́ ìtumilé yé yẹni pé yukhalifu amaluhum ilmahum Ali radiyallahu anhu ó ní iṣẹ́ tí wọ́n máa ṣe yóò máa tako ìmọ̀ tí wọ́n máa gbogbo ìmọ̀ tí wọ́n máa iṣẹ́ ọwọ́ wọn yóò máa tako yẹni pé wọn nílò nílò mà síbí láti mà ipe a àṣẹ aburú láńlá òun náà ni kí èèyàn ní ìmọ̀ kọ́mọ́lò akéwúmọ́lò àdánwò tó ní agbára ní fún yàn lọ́dọ̀ ọlọ́run ọba torí àwọn ẹni wọ̀nyí Sufyan ibn Uyayna òun náà tó ń ṣàlàyé wọn yẹ ká fi lè dá wọn mọ̀ dáadáa o aburú ti ń bẹ lára wọn ó ní man inharafa min ulama'ina fa fihi shaba'un min al-yahudi ń tẹ́ bá rí ẹni tó ṣe pé nínú àwọn àfá ìsìn nínú àwọn àfá mùsùlùmí tó ṣe pé ẹ wá rí pé ó ń yẹ̀ kú lórí nǹkan tó máa kò lo nǹkan tó mọ̀ ìyẹ̀gẹ̀rẹ̀ ń ba kẹyà mọ̀ pé fàfí ìṣàbà òmìnira yahudi ẹnìyẹn ti fara ju àwọn yahudi àwọn yahudi lọ́jọ́ wà mọ̀ ní harfa min ibadina tẹbárẹ̀ tó ṣe púlò ń sẹ́sìn àmọ́ níbi ẹ̀sìn náà náà ló ti yẹ ló ti rí àkóbá fàfí ìṣàbà òmìnira nasara ẹnìyẹn ti fara jọ àwọn nasara ẹni pé àwọn christian tẹ́bárẹ́ ń tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí kò wá lò ó tí ò lápá lára rẹ̀ ẹlòmí yọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀ ní rí lápá yẹn lára rẹ̀ kátẹ̀ tó wá ní yọ lápá lára <laughs> àwọn ọmọ rẹ̀ sórí eléyìí aburú ńláńlá iná ni so kí yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí yẹn kọ́ kí yẹn má lò eléyìí burú irú ẹni yẹn kẹ́ pé ara àwọn ẹ̀yà ẹ̀yà kan nínú àwọn ẹ̀yà Yahudi ọjọ́ wọn ọjọ́ àwọn Jíù wa man harafa min ibadina fa fi shab'un min an-nasara tẹ́bárí àwọn tí wọ́n jẹ́ ẹni tó ipò lóhun sin lọ́hun ṣẹ̀sìn amẹ́niyẹn kọjọ shab'un kọkùnlóhun tó ké ẹni pé ń sin lọ́hun pẹ̀lú àyèmọ̀kan fa fi shab'un min an-nasara ẹniyẹn ti fara jọ àwọn nasara sheikh islam tèmíyà rahimahullah àwọn náà wá ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí kó ba lè yé yékéyéké wọ́n ní inna kufral yahudi aslu min ji'ati adamil amal bi ilmihim wọ́n ní ṣẹ̀rí àwọn yahudi tó ṣe pé ah, ah, ṣẹ̀rí àwọn yahudi tó ṣe pé wọ́n ya ìyàkúyà tí wọ́n mú sí ọ̀rọ̀ wọn n tó fà òun náà ni pé adamul amal bi'ilmihim àìlú ìmà tí olúwọba tó ní ká mójútó wọn ò lò wọ́n mà àmọ́ wọn ò lò ṣégun islam ní fáwọn ya'lamuna al-haqqa àwọn yahudi wọ́n mọ òdodo wala yattabi'unahu amalan àmọ́ wọn ò ní tẹ̀lé wọn ò ní fi ṣiṣẹ́ ntọ́ fà táwọn yahudi fi ya kẹfìrí tó túmọ̀ sí pé ẹni tó bá ní ìmà tí kò lò ó lè sùn dé ipò tó padà ya kìfìrí sọ́lọ́run torí tó kó àwọn Yahudi náà ni Ànábì sallallahu alaihi wasallam náà ni ń ṣàlàyé fún wa yìí Sheikh Islam ni wọ́n ń ṣàlàyé rẹ̀ fún wa yìí pé tó fà á òun ni pé wọ́n ní ìmọ̀ àmọ́ wọn ò lò ó wa kufru nasara wọ́n ni tó ń jẹ́ tó fa kìfìrí àwọn nasara òun náà ni pé min ji'ati amalihim bílà ilmin àwọn kan ṣiṣẹ́ ni wọn ní ìmọ̀ gẹ́gẹ́ bó ṣe burú fún yàn kíyàn ó máa ṣiṣẹ́ kíyàn ó máa ní mẹ́rìnpá sàn ẹ́ ń jò ní ipe gbogbo tí yàn bá fẹ́ sọ nínú ẹ̀sìn tí yàn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn ó di dandan fún yàn kíyàn lọ́lẹ̀ wádìí nípa rẹ̀ kọlọ wádìí nípa rẹ̀ so bó ṣe ṣe dandan yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó wà nígbà tó bá wádìí nípa rẹ̀ tán ó wá lọ́lé kéwọ́ mọ́ obìnrin lórí àwọn èèyàn ó yí ọ so dandan ni yẹn gbọ́dọ̀ lò ó yẹn gbọ́dọ̀ nítọ̀ àti kéna àmọ́ kò ṣeé lò irú eléyìí kò bá mu ìṣesí àwọn yahudi nù. sheikul islam tèmíyà tó ní wa kúfùrù nasara n tó fa kẹfìrí táwọn nasara fi di kẹfìrí yẹn nípa àwọn christian minji àti amali imbila ilmin àwọn máa ń ṣẹ̀sìn láláì ní ní ìmọ̀ ni fa um yajtahidun fi asnafil ibadat wọ́n kàn máa fi làákàyè wọn ṣe àwọn oríṣiríṣi ẹ̀sìn bila shari'atin min Allah wọn ní òfin kankan tó dé wọn látọ̀dọ̀ ọlọ́run wa yaquluna ala Allahi ma la ya'lamun nǹkan tí wọ́n mọ̀ nípa ọlọ́run náà ni wọ́n máa ń sọ. Sheikh eh, al-Islam Taymiyya rahimahullah bàtà tó ń sàlàyé kí wọ́n máa lo ìmọ̀ lórí nǹkan tí wọ́n bá ti mọ̀ bí dandan ni èèyàn gbọ́dọ̀ lò wọ́n fi kún pé wọ́n ní falẹ̀ ilmu yuqawwa bil amal falẹ̀ ilmu yuqawwa bil amal wọ́n ní gbogbo ẹni tó bá nímọ̀ tó bá fẹ́ kí ìmọ̀ òun kó máa lágbára dáadáa nǹkan tí ó lè fi ṣe tí ó fi dàgbàsókè tí màrí ó fi máa lágbára òun náà ni bil amal kó máa lò ó kó máa lò ó tí ó bá ti lò ó ìmọ̀ yẹn kò lè lágbára wala amal yuqawwa bil ilm gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tí yọba ṣe náà ní tí máa ń fún iṣẹ́ yẹn lágbára ní tí a máa fi ṣe nínú ẹ̀sìn ìmọ̀ ni bẹ́ẹ̀ ni tí máa ń fún ìmọ̀ lágbára iṣẹ́ ni wọ́n ni pé nǹkan yìí nǹkan tó ṣe pé rìn papọ̀ ni tó yẹ pé méjèèjì kò lè yára wọn ẹni pé mùsùlùmí ó mójútó in tó bá ti mọ̀ láti máa lò. sheikh al'alama muhammad salih bin usaimin àwọn àtún sọ pé fa inna haddala alima an yakuna muttabi'an lima ja'a bihi an-nabiyyu sallallahu alaihi wasallam wani tí ń jẹ́ pé a fi máa da oní mama an yakuna muttabi'an lima ja'a bihi an-nabiyyu sallallahu alaihi wasallam wani kẹ́rí pé nìyẹn ń tẹ̀lé nǹkan tí annabi mú wá fún un torí pé anabi sallallahu alaihi wasallam ọ̀dọ̀ rẹ̀ ní ìpìlẹ̀ ìmà ìmà ẹ̀sìn ọ̀dọ̀ rẹ̀ láti máa mú un tẹ́bá ti wá rí ẹni tó lóhùn ní mú ìmà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó sì fẹ́ sẹ̀sìn kẹmọ̀ pẹ́ nìyẹn yóò padà ummatihim ilman wa amala wọ́n ní torí àwọn afáàtẹ́ rí yẹn lódodo warasatul anbiya àwọn gẹ́gẹ́ ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwọn wọ́n jogún àwọn ànábì yẹ̀rẹ̀súnàhùn wọ́n jogún àwọn ànábì fi ummatihim láàrin àwọn àlèúmọ̀ wọn ilman wa amala ilman wa amala yẹn gbọ́dọ̀ ní ìmọ̀ àti nílélò kan nímọ̀ àwọn ànábì ajogun àfa ajogun wọn nípa pé òun náà gbọdọ̀ nímọ̀ báwọn anábì ọlọ́run ṣe nímọ̀ bákan náà ó gbọdọ̀ tún wá máa lo ìmọ̀ yẹn gẹ́gẹ́ bí àwọn anábì ọlọ́run ọba bí wọ́n ṣe ń lò so ni pé eléyìí ó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì tí sheikh muhammad ibn abdul rahimahullah tí wọ́n ní nírú nǹkan tó ṣe kókó fọ́mìyàn ni pé tó bá ti mà tó bá ti mà mùsùlùmí ó gbọdọ̀ lónìí so náà ni pé من 'alima بما من عمل بما 'alima warathahu الله علما لم يعلم aróore tí ń bẹ níbi kí wọ́n máa lo ìmọ̀ òun náà ni pé tó bá mọ̀ nínú ẹ̀sìn tí wọ́n bá wá ń lò tó ń ṣe Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala yóò sì fún ẹnìyàn ní ogún yóò tún jogún yẹn pé yóò ṣe àlékún ìmọ̀ míì fún kódà ìmọ̀ tí ó mọ̀ Ọlọ́hun ṣe máa ṣàlékún rẹ̀ fún so ó túmọ̀ sí pé ká lo ìmọ̀ yìí ní ti máa ń jẹ́ orí fún ẹni tí bá ń lò ni yóò mọ̀ gbalada ṣùgbọ́n kan náà ìmọ̀ yẹn yóò tún mọ̀ ọ́ sí fún ẹnìyẹn. káfílì máa bí àwọn sálàfù wa bí wọ́n ṣe máa ń lo ìmọ̀. Al-Imam Bukhari rahimahullah ní ọjọ́ kan wọ́n ka hadith anabi sallallahu alayhi wa sallam ó ní ihtajama rasul sallallahu alayhi wa sallam wa aata alhajima rubu dinar. ó kà ó ní ká anabi sallallahu alayhi wa sallam ó ṣe hijama ẹni pé tí ń jẹ́ hijama òun náà ni kéèyàn ó fa ẹ̀jẹ̀ kúrò lára pẹ̀lú àwọn irinṣẹ́ kan wọ́n á máa lò pẹ̀lú ìwo àmọ́ ní ayé òde òní àwọn nǹkan tó ṣekú wọn tó fi ń ṣe wọ́n ti ṣe tó jẹ́ tọ́làjú òní hijama anabi sallallahu alaihi wasallam ó ṣe ìgbà tó wá ṣe tán wà á tọ́ alahajim 20 eh, rubu dinar ó wá fún ẹni tó bá ṣe hijama yẹn ẹni tó bá ṣe ó wá fún lówó iṣẹ́ rẹ̀ ó lànàbí fún ànàbí wá fún ní rúbù dinar yẹn ni pé ìdá mẹ́rin yẹn ni pé one over four one quarter dinar náà ni ó fún ẹni yẹn ni pé owó ńláńlá lànàbí san fún tọ́ Imam Bukhari rahimahullah wọn náà wọ́n pé a ah, òun náà fẹ́ lo hadith tó ń kà yìí wàhítẹ́jàmẹ́l imam ìmáàmù yẹn náà òun náà wà ló pe ẹni tí ó ń ṣe hijama ó wá ní kó bá òun ṣe hijama ìgbà tó wá ṣe hijama tán wà àtọ̀l hajima ó wá fún ẹni tó bá ṣe hijama yẹn ní rubu adinar dèdè tí anabi sallallahu alaihi tó fún ẹni yẹn léyìí láfi rí ipe nínú ṣe sí àwọn sálàfù wa ní pé tí wọn bá ní ìmọ̀ àwọn máa ń lò ní náà ni àwọn sálàfù ń sọ àwọn sọ́ábà sọ wọ́n ní ká níbi sallallahu alaihi wasallam tó bá kọ́ àwọn ní háyà kan àwọn ò gbọ́ àwọn ò ha lẹ́yìn náà àwọn tó wà fi ṣiṣẹ́ Allahu akbar kọ́lọ̀ kọ́mọ́ṣà síwá ní ẹni tó ṣe pé yóò jẹ́ olùlò ìmọ̀ tí ó bá ké náà ni àwọn àfa inú àwọn àdúrà tó yẹ kí wọ́n máa ṣe kí wọ́n máa wáṣọ níbi ìmọ̀ tí ó ṣàǹfààní ìtumọ̀ ìmọ̀ tí ó ṣàǹfààní òun náà ni ìmọ̀ tí yẹn mọ̀ téèyàn ò lò téèyàn ò lò téèyàn lò tó bá kan náà bí sheikh ṣe ṣàlàyé léyìn òun ẹlẹ́ẹ̀kẹta tó wà ní àtàlẹ́sẹ̀tù àdáẹ̀wẹ̀tù ilẹ̀ ihe ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀nà tí èèyàn tún máa ń fi ń téèyàn tún tó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kẹta ní kókó ẹlẹ́ẹ̀kejì la kàtán yìí kókó alákọ̀ọ́kọ́ òun ni al-ilm ẹlẹ́ẹ̀kejì òun ni al-amal bihi kálò ẹlẹ́ẹ̀kẹta gẹ́gẹ́ bí sheikh islam ti muhammad ibn abdul wahab rahimahullah bá ṣe wí wọn náà ni ad-da'watu ilay ad-da'watu ilay òun ni ká tó máa pe àwọn èèyàn sí in tí a bá mà ká má jẹ́ kó mọ lórí wa nìkan ká máa pe àwọn èèyàn sí n tá a bá ti mà tó jẹ́ nǹkan ẹ̀sìn tó yé wa tá a bá sì rí tí àwọn èèyàn ń ṣe tó yapa rẹ̀ ká má dákẹ́ ad-da'watu ilay ká máa pe àwọn èèyàn sí i pé à ah, nítẹ̀ ń ṣe yìí kò mọ̀ bá mú ó ṣe yẹ kẹ́ mọ́ ṣe ni eléyìí gangan ojúṣe wa ni fún gbogbo ẹni tó bá ti ní ìmọ̀ ní tó bá ti mà tí nǹkan yẹn yí ọ ó gbọ́dọ̀ pé àwọn èèyàn sí ni kó mọ ṣàlàyé rẹ̀ fún wọn tí o bá ti rí tí wọ́n ń ṣe tí ó yàtọ̀ sí nǹkan yẹn lọ́wọ́ wa subhanahu wa ta'ala nínú al-Qur'an òun gangan lójú kó yí wa pé ah ìmọ̀ pé àwọn èèyàn ad-da'watu ilayhi ìmọ̀ pé ní sí tí èèyàn mọ̀ yìí olúwọba gangan òun ni ó fi sáàwà lè umar nabi sallallahu alaihi wasallam ó fi ṣàwálẹ̀ sà pé ah, ẹni ẹ̀ṣà ní ṣẹ́ èèyàn lẹ́jẹ́ láàrin àwọn àlèhùmọ̀ tuntun lọ tabalọ lè wo nínú suratu Ali Imran aya 110 ad-da'watu ilayhi olúwọba ṣàlàyé rẹ̀ fún wa olúwọba ní kuntum khayra a'udhu billahi minash shaitanir rajim كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قل واني أي الأمة كنتم خير أمة أي الداجو الداجو قال الأمة لا كنتم خير أمة الداجو قال الأمة لا أخرجت للناس أو الأمة تشكون وبارك يوم جادي فوعين ẹ̀yin lẹ dáa jù láàrin wọn kí lẹ fi dá ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari ta'muruna bil ma'ruf ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn ń tẹ́ fi dá nìyẹn yẹn ni pé tán bá ní adá alóore lára kò sí nǹkan tí mùsùlùmí fi ń dá ju ti alukọ̀rọ̀ á ní sàlàyé fún wa yìí lọ ẹni tó bá ti mà kí èèyàn máa pè àwọn èèyàn sí i ẹni tó kàn ní bùkátà sí ni pé mọ àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà pé àwọn èèyàn kó kálukú akátọ̀nà lè dẹ́tí sí àwọn àfẹ́sìn káwọn lè wà lọ́dọ̀ wọn pé báwo lèèyàn ṣe máa ń kọ ìbàjẹ́ kí ni àwọn nǹkan tí wọ́n báwo lèèyàn ṣe máa ń pè yàn sí dáadáa. wọ́n mọ ìyá mi nínú ẹ̀sìn gbogbo ẹni tí ó bá fẹ́ kọ ìbàjẹ́ ẹni yẹn ó ní àwọn irinṣẹ́ kan ẹni kó fẹ́ pèèyàn sí dáadáa àwọn fẹ́ kọ ìbàjẹ́ ma'ana ó ní bùkátà sí àwọn irinṣẹ́ kan tó gbọ́dọ̀ ní kí ni àwọn irinṣẹ́ náà àkọ́kọ́ ni al-ikhlas al-ikhlas kíyàn péyàn nítorí tọ́lọ́run ṣe wá sí fún yàn nítorí tọ́lọ́run péyàn sí dáadáa nítorí tọ́lọ́run ipe òun wá ládá lọ́dọ̀ ọlọ́wọ́ ọba péyàn nítorí pé ọfẹ́ kẹ́ni yẹn kó yí padà sí dáadáa kó máa ṣe dáadáa péyàn lórí pé o ní àníyàn pé ànábì ní. لأن يهدي الله بك رجلا واحد رجلا واحدا خير لك من حمر النعم بكني ككمنا تيكو والواجه سبابي ري أولي لان لا نفونا لدو الله وبا كجي قلي لا نيانيا ألا كجي ona ni kékeré yóò pèèyàn pẹ̀lú ìmà kò yọ ọlẹ̀ ẹni tó bá fẹ́ ṣe dáwà fún ìmà ó gbọ́dọ̀ ní ṣùgbọ́n kan náà yẹn gbọ́dọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣe kankankankan kì í ṣe èébú kì í ṣe ọ̀rọ̀ burúkú lè yàn mọ̀ sọ síyàn ṣùgbọ́n kan náà ara ní iṣẹ́ tí yẹn gbọ́dọ̀ ní yẹn gbọ́dọ̀ ní sùúrù lórí ẹni tó fẹ́ pè torí ẹni tó fẹ́ pè yẹn òun ọ̀mà wípé ní tó fẹ́ mú kó nínú aburú ó fẹ́ júwe dáadáa fún òun ni ìwọ tó wá ti mọ̀ pé aburú lẹ́nu yẹn ń ṣe ìyẹn ní bùkátà sí kí yẹn ní sùúrù lérí ẹ̀ àdá ẹ̀wẹ̀tú ilẹ̀ yìí ó fẹ́ pè yẹn yẹn ni tàhítájì la sọ̀b onídìí bùkátà sí sùúrù sùúrù tí ì ṣe díẹ̀ ni o torí pé kí òun lè máa rí gẹ́gẹ́ bí ẹni pé ọ̀fẹ́ gba ní tí ọ̀dà lọ́wọ́ òun ọ̀fẹ́ kò ń ṣe máa àmọ́ wọ́n sì mọ̀ pé tí ń ṣe yẹn tí ọ̀dà ni òun rí pé tó ń ṣe ìtọ́dà ni wọ́n sì rí pé tí ń ṣe ọ̀dà òun lọ́wọ́ àwọn ọ̀nà láti ṣàlàyé tí nǹkan yìí ó fi wá hàn sí pé àṣe tí ń ṣe tí ọ̀dà lélẹ́yìí ṣùgbọ́n kan náà ẹni tí ọba fẹ́ pè yẹn sẹ́ ni láì ọlọ́run ọbọ̀ ọ̀dọ́mọ ènìyàn báwọn kò ìpínlẹ̀ ṣẹkẹsẹ̀ bóyá sọ fún náà ní gbọ́ kọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run ọbọ̀ fún ntọ́lọ́run wá fún anẹ́bí sallallahu alaihi wasallam ni wọ́n mi ènìyàn lásán mùsùlùmí wá ní kó fún ọ kí ni kátó ọlọ́run fún anẹ́bí ni pé ẹ máa gbà bí ah, man ahbabt ó lè fẹ́ni tó bá wù ọ́ kó ní kọ́ sallallahu alaihi wasallam sọlẹ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ láńlá fún àwọn tí a tá a fẹ́ pèsè dáadáa. so bákan náà ìyẹn ní bùkátà sí kó mọ àwọn àsìkò tí yẹn máa ń pèèyàn kó níbi aburú àsìkò tí yẹn máa ń pèèyàn sí dáadáa kìí ṣe pé gbogbo wa ẹwù ní ẹ̀kọ́ tí a ń látàrí Allahu Akbar ẹ̀kọ́ gbogbo tí wọ́n fẹ́ ṣe àmọ́ rí látọ̀dọ̀ anabi sallallahu alayhi ni àwọn sọ̀rọ̀bà wọ́n ní anabi sallallahu alayhi sallam káàna wọ́n ní anabi sallallahu alayhi sallam ìmọ̀ mọ̀ọ́mà yukhawwiluna ẹ̀nìyàn alwaes ìmọ̀ máa máa fi wá kalẹ̀ tí ó kàn ní ṣe wá sí fún wa kí ló fa khashiyata sa'ama anabi ọ̀fẹ́ kó sú wa kì í ṣe pé gbogbo ojoojúmọ́ gbogbo gbà náà lọ́sàá máa wá rí yẹn lọ́sàá máa dààmú rẹ̀ lórí pé òun sí wa àìrọ́ àwọn àsìkò kan mẹ́tọ́ kókó ló lè rí ẹni yẹn tí ń ṣe nǹkan tí ò tó tí ò tí ì dá tó ó sì filẹ̀ torí pé bóyá àsìkò yẹn àbí ìgbà tó fẹ́ tó rí yẹn ọba amú kó lọ lé pè tó bá di àsìkò míì ìyẹn ọ̀rọ̀ lè wà fún lẹ́yìn náà tí wọ́n fẹ́ pè irinṣẹ́ tó gbọdọ̀ lé pọ́pọ́ tó kọ́ hàn sí pọ́ fẹ́ràn rẹ̀ fò kórìíra rẹ̀ sùúrù nǹkan báyìí yóò jẹ́ kí ó rọrùn fún yàn láti lè rí àṣeyọrí níbi pípé tí yàn fẹ́ pe ẹni tí ó ń ṣe àìdá ìmọ̀ tí wọ́n mọ̀ tọ̀nà pọ̀ dáa tí wọ́n ti ń lò tó wá máa pe àwọn èèyàn sí so eléyìí náà ni àwọn nǹkan tí a gbọdọ̀ mọ̀ tó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kẹta nípa pé kéèyàn péyàn Ali radiyallahu anhu ìjọ kan ó wá padà ó wá láti ibi tó ti ń ṣe khalifa ó wá wá sí hajj ìgbà tó wá dé hajj lánàá Ali kọ́ radiyallahu anhu Umar radiyallahu anhu Umar radiyallahu anhu al-khalifatu thani òun wá wá ó wá sí hajj wàrọ̀ annáṣà aládéàtìn ó rí pé àwọn èèyàn á ah, àwọn èèyàn ti jókòó tẹ́tẹ́rẹ́ wọn mọ̀ pèèyàn sí àkíyèsí mọ́ nkàlùkù ṣàǹgóra wọn àìlèwà ni ah ayu nas ó ní ẹ̀yìn èèyàn ọwọ́ káyà yìí fún kuntum khayra ummatin ukhrijat linnasi ta'muruna bil ma'ruf wa tanahawna 'anil munkari ọwọ́ káyà yìí fún ìgbà tó wá kà tán ọwọ́ ni man arada an yakuna fi wà pé tó bá wù kó náà fẹ́ wà nínú oore tí olúwọ ní tolúwọ bá sọ pé àwa lè ó máa nábì inú oore la wà yìí falya'mal bima fiha ẹni kó yá máa ṣiṣẹ́ tí ń bẹnu àyà yìí o nítọ́lọ́run fi sọ pé a lóore kẹ́niyàn tó fi sọ pé a lóore tọ́lọ́run fi pe àwọn èèyàn bẹ́ẹ̀ pé a lóore àwọn àlè máa nẹ́sọ̀ sọ́lá ń pa a lóore ju gbogbo àlè ó mi lọ in tó la fi lóore yẹn gangan yẹn gbọ́dọ̀ máa ṣe ni o kí ni nǹkan náà òun náà ni da'watu nas ila ma alimna ká máa pe àwọn èèyàn sí nǹkan tá a bá mọ̀ so eléyìí òun ni òpó ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí Sheikh Muhammad ibn Abdul Wahab tí wọ́n pè ní àwọn nǹkan tó ṣe pé a gbọ́dọ̀ mọ̀ mẹ́rin ẹ̀rí ká ṣàlàyé alákọ̀ọ́kọ́ òun ni ìmọ̀ ẹlẹ́kejì òun náà ni ká lò ìmọ̀ ẹlẹ́kẹta òun náà ni ká pe àwọn èèyàn sí nǹkan tí a bá mà so abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́ kó má ṣáà ṣàánú fún wa kó jẹ́ kí a lè ní ìmà tó bá kan náà kó jẹ́ ká lè lo tó bá kan náà kó jẹ́ ká lè máa pe àwọn èèyàn sí nǹkan tí a bá mà ní inú ìmà so kí ló bá kí ó ṣe ní ọ̀rùn fún wa bí ní láì ta'ala tó bá tún dé ní ìgbà míì a tún máa bá tíra tí a ń káyè lọ هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك